بسم الله والصلاة والسلام على رسول الله وعاله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد gbogbo àwa tí a wà ní orí rédíò báyìí tí à ń láǹfààní láti gbọ́ra wa ètò àdéhùn nàṣẹ́hà òun náà ni ogun orí afẹ́fẹ́ ń dèdè àsìkò yìí sọ̀rọ̀ tí àwọn ustaz wa ń bá lọ àwọn ustaz wa Sheikh Ismail Ibn Raji sọ náà ni ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba so ibi tí wọ́n bá ọ̀rọ̀ náà dé òun náà ni ọ̀rọ̀ nípa àwọn mùjíza ọ̀kan àwọn díẹ̀ díẹ̀ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run so lórí mùjíza náà náà ni kí wọ́n máa bá ọ̀rọ̀ lọ nípa rẹ̀ so àwọn ustaz wa ẹ sálámù sí ara lẹ́kẹ̀sì máa bá ọ̀rọ̀ náà nìṣó. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. adáwọ̀pẹ́ fún ọlọ́run atọ̀rọ̀ ìkíyàjìkẹ́ fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwa tá à ń gbọ́ra wa nílé tá à ń gbọ́ra wa fún ètò àdínú anasiha níjẹjọ ẹ rí i pé a fẹnu kọ̀rọ̀ nípa ànábì Ibrahim aleyhisselam ní n tó ní í ṣe pẹ̀lú àwọn mu'jizat èyí tí Ọlọ́run ọba ṣe fún lórí dáwà lórí ìjẹ́ ànábì rẹ̀ ìjẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba rẹ̀ tọ́lọ́run ọba ṣe bákan náà ní tìjẹ́ ẹ̀ẹ́dógún a fẹnu kọ̀rọ̀ ti ànábì Nuhun aleyhisselam a gbọ́ in tí ń jàtìbọ̀tán ìjọ ànábì nuhun aleyhisselam bọ́lọ̀wọ́n bá sì padà pa wọ́n rẹ́ ànábì ibrahim aleyhisselam pẹ̀lú gbogbo ohun táwọn èèyàn rẹ̀ ṣe fún yìí náà bàbá wo nu suratu shu'ara a rí pé wọ́n padà jẹ̀ka àbámọ̀ náà ni nu suratu shu'ara bàbá lọ kà dáadáa a rí pé àwọn náà láti bọ̀ tán ànábì ibrahim aleyhisselam ọlọ́run padà bínú sí wọn náà ni ṣùgbọ́n nǹkan kan ló ṣe kókó tó ṣe pàtàkì ìwọ ó yẹ ká gbọ́ ǹkankan yé, ká ní òye sí àwọn nǹkan tó fa ìjìyà tọ́lọ́run bá ṣe fún wọn yìí. Then kí làwọn ẹ̀ṣẹ̀ gan ti ń bẹ lọ́dọ̀ wọn tọ́lọ́run bá fi gbé àwọn ànábì yìí méjèèjì yìí àwọn òjíṣẹ́ yìí tó fi gbé e dìde sí wọn. Tán wá fìtínà àwọn òjíṣẹ́ méjèèjì yìí tó fi wá di pé ọlọ́wọ́n bá wá pọ́n wọn lé pẹ̀lú àwọn àpẹẹrẹ àtàwọn àmì léyìí tí wọ́n fi jíṣẹ́ fáwọn èèyàn wọn. Bá a bá ronú sí ànábì Nuhun alayhi salam á rí i pé ihun tó jẹ́ orísun ìwà tí wọ́n hù láyé tọ́lọ́run bá fi bínú sí wọn bẹ́ẹ̀ ìwà ẹbọ ni o ìwà kèfèrí ìwà ìmọ̀ gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run bóyá nínú àwọn màláìka ni àbí nínú àwọn àlùjọ̀nnú ni àbí nínú àwọn ànábì ọlọ́run ni àbí nínú àwọn omi àbáwọn ẹ̀dá mi tọ́lọ́run dá ihun ní ká fi wárí fóun ìpayà ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tọ́lọ́run ní ká gbé fóun nìkan bàbá ti ń gbé fáwọn nǹkan míì èèyàn ń kónú ẹbọ náà nù torí kò yẹ lómìn yóò mọ ní ẹ pé mo sọ̀rọ̀ báyìí mo hùwà báyìí èmi ò sínú ẹgbẹ́ ìmùlẹ̀ yìnyín sínú ẹgbẹ́ awo bẹ́ẹ̀ ni àwọn kan ló kọ ni ọ̀rọ̀ yín tí ń jẹ́bọ̀ ò jẹ́bọ̀ yìí ó sọ ò ti kónú sẹ̀mí ayé débi wò pé ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń jólùmọ̀gẹ́ ò mà wípé ṣé wàyí ṣé kò ta ko ẹ̀tọ́ tọlọ́run so ó yẹ ká gbìyànjú ká mọ kí ni orísun àwọn ìwà ẹbọ wọn tí wọ́n wù tọ́lọ́run bá fi padà bínú sí wọn ànábì nuhu náà alayhi salam ọlọ́run bá pa àwọn ìjọ rẹ̀ rẹ́ látara kí ni níta ń pè ní alghuluwu fi salihin wọ́n ń ṣe àṣejù sáwọn ẹni rè tọ́lọ́run bá rán sí wọn àbí tí wọ́n dìde láàrin wọn kò sáwùjọ kan tó wà láyé bàbá ti ń ráwọn òbílẹ̀ jẹ́ ẹ̀dá lára àwọn ẹni rè tí wọ́n mọ túnlé ayé ṣe wọ́n wá nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ títí débi wípé wọ́n padà sọ wọ́n dọ̀ wọ́n sọ padà sọ wọ́n dọ̀ ọlọ́run wọ́n pa wọ́n bẹ̀rù àbí wọ́n fẹ́ràn wọn débi wípé ìfẹ́ tó yẹ wọ́n gbé fọ́lọ́run wọ́n padà wá ń gbé fún wa ìgbà tó lọ́wọ́ bá ń sọ nínú sórọ́tù Nuh aya twenty three ọlọ́run jẹ́ àmà wípé àwọn ìjọ ànábì Nuh wọ́n wá ń gbara wa mọ̀ràn lórí dáwà tánábì Nuh ń ṣe fún wa wípé gbogbo tí Nuh wí yìí o ẹ má dá lóhùn o وقالوا لا تذرن آلهتكم àwọn ọlọ́run bá yín tí núhù ń pè ẹmọ́ mọ́ ẹmọ́ sì wọ́n yìí àwọn nǹkan míì tẹ́ ń pè lọ́lọ́run tí núhù ní ẹmọ́ sì mọ́ yìí ẹmọ́ dá núhù lóhùn ẹ takú tí wala tadharuna wadda wadda òsán ńláńlá kan ní lọ́dọ̀ wọn wọn ní kí wọ́n fi ilẹ̀ wala suwa'a wọn kọ òsà kan lọ́dọ̀ wọn ní jẹ́ suwa'a wala yaghutha wọn kọ òsà kan ńláńlá tí ń bẹ lọ́dọ̀ wọn ní jẹ́ yaghuth wala wa ya'uqa wa nasra nínú àwọn òòṣà tí wọ́n ń sìn tí wọ́n ń gbẹ́tọ̀ ọlọ́run ọba fún níjẹ́ Yaruk níjẹ́ Nasiru àwọn òòṣà márààrún yìí òun nìjọ àwọn ànábì Nuhu ń bẹ tí wọ́n ń bọ tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run Al-Imam Bukhari rahmatullahi alayhi wọ́n jẹ́ àmà láti inú ọ̀rọ̀ tí àfa wa ńláńlá ni Abdullahi ọmọ Abbas radiyallahu anhuma wọ́n jẹ́ àmà wípé àwọn márààrún yìí òòṣà yìí wọ́n èso òòṣà ń pilẹ̀ wọn ẹni ire ni wọn ẹni ọlọ́run ọba ni wọn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n papòdà tán àwọn èèyàn anábì nuhu alayhi salam wọ́n wá padà wọ́n sọ wọ́n di ọlọ́run èṣù ló ru wúyẹ́ lẹ́mìí wọn pé àwọn ẹni rẹ wọ̀nyí kẹ́ lè mọ́ gbàgbé wọn ẹ gbìyànjú ẹ mọ àwọn nǹkan kan sí gbogbo àwọn àyè tí wọ́n jókòó sí ẹ sì sọ wọ́n ní orúkọ tí àwọn ẹni rẹ yẹn ń jẹ́ bóyá wádà lápèjúwe ẹ mọ òòṣà rẹ ẹ mọ èrè rẹ ẹ sọ ní wádà àwọn tó kù mẹ́rin náà ẹ mọ èrè wọn tó jọ wọn kẹsọ wọn ló kọ wọn wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn wọ̀nyí tí wọ́n ṣe wọn ò bọ wọn wọ́n kàn ṣe láti máa fi rántí wọn ni lẹ́yìn ìgbà táwọn yìí wá lọ tán tí ò símọ̀ láwùjọ mọ́ táìmọ̀ kan wá gbà ló èṣù padà wá ránṣẹ́ sí wọn wípé ẹ bára bá niyín tẹ̀ ń wójò tẹ̀ ń wá jíjẹ múmu àwọn ẹni rẹ wọ̀nyí náà lè ṣe ntọ́lọ́wọ́n bá ń ṣe fún yín ló bá di wípé wọ́n bọ̀ wọn. alimami tọbari rahmatulahi ta'ala rahmatullahi ta'ala alayhi àwọn náà ń sọ nǹkan kan náà léléyìí náà lórí ọ̀rọ̀ yìí wọ́n ní àwọn wọ̀nyí ní àwọn àwọn ọkùnrin márààrún yìí àwọn ẹni rere wọ̀nyí wọ́n láwọn tí wọ́n ń tẹ̀lé wọn tí wọ́n ń ṣèṣe sí wọn ìgbà tí wọ́n kú wọ́n wá ń dámọ̀ràn wọ́n jíròrò láàrin ara wọn wọ́n ní sẹ́yìn ráwọn ẹni rere àwọn yìí àbí ká pè wọ́n láwọn àáfàá àwọn wọ̀nyí báwọn bá lè yàwòrán wọn kalẹ̀ á wọ́n sì lè jẹ́ ká ní ìfẹ́ àti máa sin ọlọ́run ọba ò tá a bá ti rántí wọn torí ìsin ọba wọn á ìmọ̀ múmú láyà wa ìmọ̀ wù wá pọ̀ wọ́n wá fi wá ya àwòrán àwọn wọ̀nyí ìgbà tán wá kú èso wá wọ àárín wọn ó wá ní sẹ́ rí ẹjẹ́ ń sọ òdodo ọ̀rọ̀ fún yín gbogbo àwọn àwòrán àwọn márààrún tẹ́ rí nílẹ̀ yìí à ń bàbá ńlá yín gbà tí wọ́n bẹ láyé wọ́n bọ wọ́n náà ni wọ́n sìn wọ́n náà ni <clears throat> ẹ̀yà àgbẹ̀yìn kẹ́ mọ̀ sìn wọ́n bọ́dà bá da yín jẹ́ òṣójò bí ẹ bá ti bẹ̀ wọ́n ń rọ̀jò fún yín ìjẹ̀mú ó ṣe fún yín aboyún ilé yín ó jẹ́ òbí wẹ́rẹ́ àwọn àgàn yín ó jẹ́ wọn tán láwọn àwọn aláàbòsùn gbogbo bá ti mọ wí ni wọ́n kà fún wọn bẹ́ẹ̀ ìnífẹ̀ẹ́jù sáwọn ẹni ire òun ló kó bá wọn. ṣé lèyí náà ń bẹ láwùjọ wa lẹ́nu àbí òsì mọ́ Shehu Sarumi wàláì ó kún àwùjọ wa bámu ó kún àwùjọ wa bámu orí afẹ́fẹ́ la wà ni ìwọ náà mọ àwọn tí ìwọ náà ń tẹ̀lé tó ṣe pé fọ́tò wọn ibi kíbla tóun ti ń kírun ló ń gbé kọ́ tó bá fẹ́ ṣàdúrà ó gbé wájú ẹlòmíì àwòrán wọn ní gbé sọ́nù káàkiri ẹlòmíì ń bẹ nínú wọn gbogbo fọ́tò gbogbo ara mọ́tò rẹ̀ báyìí yóò lẹ fọ́tò wọn mọ́ ni ibi tí wọ́n bá wá ń sọ wípé kò sí nǹkan kan àwa kàn fẹ́ràn wọn ni ó ṣe mẹ́wàá torí pé àwòrán ni bó bá rẹni tó bá yá kó ní òbí ọ bá ń tẹ̀mọ́lẹ̀ ní òbí ọ kò tẹ̀mọ́lẹ̀ ee eh, so lè fara mọ́ tó o bá ti lè fara kí wọ́n tẹ àwòrán mọ́lẹ̀ ìnífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ sí wọn ni ó dàbí gbà pé ò lè fara wọn kí wọ́n tẹ kùránì mọ́lẹ̀ hmm, ṣé fọ́tò ṣéèkù kan àbí fọ́tò khalifa kan hmm. àbí fọ́tò mukadamu kan hmm. àbí fọ́tò amiru kan pẹ̀lú ogun tí wọ́n ń pera wọn lólórí ni so fẹ́ fi wé kúránì ni hmm. ìfẹ́ àníjù òun ló kó bá àwọn ìjọ ànábì nuhun alayhi salam ìfẹ́ àníjù náà táwọn náà ní sáwọn èèyàn ti wá lẹ́nì ń kó bá wa. ẹ dákun wallahu a'lamu biman ittaqa ìgbà tí wọ́n ròyìn àwọn ẹni tọ̀hún tó jẹ́ ànábì nuhun alayhi salam ẹni rẹ̀ làwọn lódodo nítòótọ́ àwọn tọ̀dọ̀ wa lénìí bẹ́yìn náà mọ̀ wọ́n ẹmọ tí wọ́n dán wò èyí ṣe tá a fẹ́ràn ẹ̀tànjẹ báyìí èyí ṣe tá a fẹ́ràn ẹ̀tànjẹ báyìí ẹ dákun ìfẹ́ àníjù yìí èyí ṣe tó gbéfẹ́ òun gan kọ́ sára náà Muhammad sallallahu alayhi wa sallam kó máa tẹ̀lé súnà rẹ̀ èyí ṣe tó gbéfẹ́ òun kọ́ sára àwọn sọ̀hábà náà Muhammad sallallahu alayhi wa sallam tí ò bá jẹ́ ìfaradà àti ìyà tí àwọn sọ̀hábà jẹ torí Islam wọn náà ní jẹ́ mùsùlùmí lénìí gbéfẹ́ òun kọ́ sára wọn tọ̀hún gbé kọ́ sára ànábì gbé kọ́ sára tọlọ́hún gbéfẹ́ òun kúrò lára ẹlòmíì ìfẹ́ ẹlòmíì ń fẹ́ títí àfà wọ́n sì ló mọ ṣẹbọ ó sì ń ṣẹbọ àwọn bàbá ni àwọn àgbàlagbà ni ẹ dákun a pé kò sẹ́ni náà nú wọn o ọlọ́run ló mẹni títí ẹ àmọ́ àmì ìdánilójú wo ló wà fáwa wípé bá a ti ń rò pé wọ́n jẹ́ ní gbangba náà wọ́n jẹ́ ní kọ̀rọ̀ ọlọ́run kò ní tó ní kálukú ṣe anábì Ibrahim kí ni tó kó bá àwọn ìjọ títí ẹ̀ àtàásùbù alàmẹ́ni hajjili àbáyé wal ajdad ṣe sàrùmí in tó kó bá wọn nìyẹn súrọ́tù ṣùárọ̀ verse sixty nine sí seventy seven lọ́ọ́ ká dáadáa nílé ayò gbà wá ni gbogbo wọn ti ń bọ àwọn òòṣà tí wọ́n ń bọ yìí tí wọ́n ṣe pẹ́ fúrú fún wọn tí wọ́n ń gbé wọn Ọlọ́run bá fún wọn yìí anabi Ibrahim ń wọ́n léèrè pé kílẹ̀ rí tẹ́ rí sọ́lọ́run ọba ló ránṣẹ́ rẹ̀ sí pẹ́ mọ́ sí wọn ni èyí tí wọ́n sọ ni pé kọ́ọ̀lù bal wajadna àbá àna kadhalika yaf'alun ibo lèmi wà lénìí hmm. ṣé irú èsì táwọn kèfèrí yìí ń fọ sódodo ọ̀rọ̀ Ọlọ́run sóò lèmi náà ń fọ lénìí sísúnà náà wọn sálàm náà pé a ah, anábì Ibrahim a pa lẹ́rìí o a pa lẹ́rìí àmọ́ tá a bá àwọn bàbá ńlá wa tí wọ́n ń ṣe làwọn náà ṣe báyìí ṣe ṣekú náà nù hmm. ṣé ó sàrùmí dèní ẹlòmíì ò ní ẹ̀rí lórí ọ̀pọ̀lọpọ̀ bídí àti ṣe inú ẹ̀sìn hmm. kò ní ẹ̀rí lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ẹbọ tí ń ṣe inú ẹ̀sìn kò ju pé báwọn àgbàlagbà ṣe ń ṣe nù àwọn àgbàlagbà náà ẹ mọ̀jà sí ọ̀rọ̀ yìí gbọ́ yé o mm. tó nígbà tó mọ̀ pé wọ́n ń bú àwọn àgbàlagbà kò sẹ́ni tí ń bú àwọn ẹni ọlọ́run mm. àwa yìí bú àwọn ẹni ọlọ́run mm. kò sí nǹkan tí ń bú àwọn ẹni ọlọ́run àmọ́ kò sẹ́ni ọlọ́run kan náà tí ń pera rẹ̀ lọ́lọ́run fáwọn èèyàn kò sí ẹni ọlọ́run kan olórí àwọn àgbàlagbà láyé sì làwọn sọ̀hábà náà Muhammad sallam akabirul kibar <laughs> akabirul kibar àwọn àgbàlagbà olórí àwọn àgbàlagbà làwọn sọ̀hábà náà kò sí kan nu wọn tó pé ẹ pè mí lánàá ẹ pè mí lọ́lọ́run àbí n tí n bá ní ẹsẹ̀ inú ẹsẹ̀ kó dọ̀ bó takò tọ̀lọ̀ ẹ sáà ṣe torí bẹ́ẹ̀ káwo dáadáa ní tó kó báwọn ìjọ anabi ibrahim alayhisalam àtàásùbù alamẹ́ni hajjil àbáyí wàlẹ̀ àjìdáàdì bàbá hmm. báwọn nǹkan kan táwọn bàbá wa ti ṣe kalẹ̀ inú ẹ̀sìn tó bá kù díẹ̀ káàtó kò ní ká máa ṣe àmọ́ bá sì correct wọn ni kìsì bá máa wá tẹ̀ wọn lé wọn taqlidan madhmuman ní tẹ̀lé tàfọ́jú ní tẹ̀lé tọ́lọ́run bọ̀ fún wa torí pé so torí bẹ́ẹ̀ ká funra sí méjèèjì pé ìpìlẹ̀ ẹni tó fa ìparun bá wọn níwájú ọlọ́run ìsìn ń bẹ láwùjọ wa o kó ní kálukú kó túnra rẹ̀ ṣe. a ní fílẹ̀ ṣé Sàrùmí tí tí wọ́n ń ṣe máa bá súnà mu ẹ mm. jẹ́ pé súnà ànábì gan là ń tẹ̀lé mm. àmọ́ tó bá ti lè yapa sí ní tànàbí ń ṣe ẹ̀já ṣàtúnṣe rẹ̀ ni mm. adọ̀wọ̀lọ́ àlàm. Allahu akbar Allahu akbar kọ́lọ́kọ́ bá san àwọn ọ̀sán àzọ̀ wa ní ẹ̀sán olóore wọn náà gbọ́ báyìí ní tó fa ẹbọ ní ayé ní tó fa ẹbọ ní ayé anabi ibrahim náà ni wọ́n ṣàlàyé yìí ìfọ àwọn èèyàn mọ́ ìsọpọ̀ àwọn ẹ̀kan ẹni rẹ ni wọ́n wọn ò lè ṣàṣìṣe àbáwọn náà láàmú lọ lè pè àwọn láàmú bọ láàmú tọrọ nǹkan lọ́dọ̀ wọn so àbámọ lọ síbi sàárè mm. wọn ṣẹlá àlàyé tí wọ́n ṣe fún wa báyìí ṣùgbọ́n náà ìsọ pé bá a ṣe bánu báwọn bá ti ń ṣe é nù sẹ́nu tí ó padà já sí àwọn sọ́ọ̀tù wẹ́ẹ̀bù ọ̀rọ̀ jẹ́ bá a pín nọ́mbà fún àwọn tó bá fẹ́ ní ìbéèrè. zero eight zero three seven nine zero seven seven one four. Zero zero zero eight three seven seven nine 08037 one 081 56 25 6660 081 six 25 6660. tọ́ nọ́mbà àwọn stars wà ní ẹgbẹ́ ìgbà táwọn pè díẹ̀ sínú sí àkápẹ́ zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine èmi abdulfatah salomi àti àwọn ustazu wa ismail sheikh ismail ibn raji náà ni àjọ ń dágbére fún gbogbo wa mùsùlùmí pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.